orúkọ mi ni jókòtọ́lá kọ́láwọlé ọmọ ìlú abẹ́òkúta ni mí ìpínlẹ̀ abẹ́òkúta ni mí orílẹ̀-èdè nàìjíríà mùjẹmùjẹ a fẹ́ ìjọba mùjẹmùjẹ mọ́ lórílẹ̀-èdè ilẹ̀ yorùbá democratic republic of yorùbá la fẹ́ òun la ṣe petition fún òun la fẹ́ nítorí pé ìjọba nàìjíríà tó wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ha wọ́n mu ẹ̀jẹ̀ aráàlú wọ́n ń pa àwọn ènìyàn wọ́n ń gbé nípa wọ́n ń ta petrol ní one thousand per litre owó ná tó yẹ ká san two thousand fún thirty thousand la san lóṣù kò tún síná àríná lò inú òkùnkùn bírími bírími la wà irú òkùnkùn la wà a lè rìn lọ́sàn-án a lè rìn láàárọ̀ a lè rìn lálẹ́ àwọn fúlàní wọ́n ń gbé àwọn ìyá wa bàbá wa pa àwọn ọmọ gáréèjì àwọn ọmọ wooligans àwọn oníjọba nàìjíríà ni wọ́n kó síta kó máa pa gbogbo èèyàn ìjọba nàìjíríà ìjọba mujẹmujẹ wọ́n kó àwọn wooligans síta kó bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn kò sẹ́ni tó lè rìn lọ́sàn-án tó lè rìn lálẹ́ tó lè rìn láàárọ̀ mọ́ ìjọba democratic republic of yorùbá la fẹ́ lórílẹ̀ yorùbá wa òun ni kẹ́ fún wa ẹjọ́ gbogbo ìjọba àgbáyé tó ń gbọ́ mi báyẹn ṣàánú wa ah ẹ ṣàánú wa ọmọléèwé ò lè lọ léèwé mọ́ kò sọmọ tó ń lọ skul mọ́ torí kò sówó tá a máa fi sanwó skul aláboyún òbí mọmọ kò sọspítù kò sọspítù rárá rárá torchlight ni wọ́n ń tọ̀ tí wọ́n fi ń ṣe operation ní UCH nìbàdàn ní lut kò sọspítù wọ́n yọ liver àwọn èèyàn wọ́n yọ kidney ẹjọ́ ẹ ṣàánú wa gbogbo àwọn èèyàn wa tó kó nìbàdàn níjọ́ ta jáde fún Democratic Republic of Yorùbá ẹ bá wa kó wọn lẹ̀ ẹjọ́ ẹ ní kọ kó wọn lẹ̀ ṣàánú wa gbogbo ìjọba àgbáyé ẹ ṣàánú wa o wọ́n ti pa gbogbo wa tọ́ o wọ́n ti pa gbogbo wa tọ́kù sọ́spítù ní nàìjíríà rárárárá a fẹ́ lọ sí democratic republic of yorùbá níbi tá a ti máa lọ hospital tá a máa lómi tá a máa níná táyẹ̀ máa gbà wá ẹ ṣàánú wa o ẹ bá wa lé gbogbo àwọn ìjọba nàìjíríà kó lórí democratic republic of yorùbá o. orúkọ mi ni adẹniran olúrẹ̀mí mo jí ọmọ bíbí ìlú ìlọra ohun tó ń lọ ní orílẹ̀-èdè mi democratic republic of the yorùbá lọ́wọ́lọ́wọ́ ìjọba nàìjíríà ó gbógun tì wá wọn ò jẹ́ kí ìjọba wa kó bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n fi wọ́n gba àlejò láàyè àwọn fúlàní láti máa ba nǹkan oko wa jẹ́ àwọn àgbẹ̀ wa wọn rí oko lọ kódà wọ́n ń pa àwọn ènìyàn wa lójoojúmọ́ wọ́n wọ́n bẹ àwọn agbófinró nàìjíríà lọ́wẹ̀ àwọn ọlọ́pàá láti máa fìyà jẹ àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí bí ẹnìkan bá sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá wọ́n máa fi ikú lé káàkiri ni ohun tí ìjọba Nàìjíríà ń ṣe fún wa ní orílẹ̀-èdè wa nìyí a fẹ́ kí gbogbo àgbáyé kó máa gbọ́ eléyìí nítorí pé ìjọba Nàìjíríà wọ́n gbógun tiwa wọ́n jẹ́ ìjọba apànìyàn pàápàá jùlọ Tinubu tó jẹ́ olórí wọn gbogbo ọ̀nà ló ń wá láti pa wá lẹ́nu mọ́ wọn gbà kí àwọn ìwé ìròyìn àti àwọn agbóhùnsáfẹ́fẹ́ àti amóhùnmáwòrán kí wọ́n gba kí wọ́n gba kí wọ́n kí wọ́n wọ́n jẹ́ kí wọ́n gbé ohun tí wọ́n ń ṣe fún wa kódà dípò kí wọ́n sọ ohun tí wọ́n ń ṣe fún wa lọ́wọ́lọ́wọ́ ìdàkejì rẹ̀ ni wọ́n ń sọ ní ìròyìn fún àwọn ọmọ bíbí orílẹ̀-èdè Yorùbá a ò lè sùn nítorí wípé bí a bá sùn a ò mọ ẹni tó máa wá bá wa lóru àtọ̀sán àtòru kò sí ààbò mọ́ lórílẹ̀‐èdè Yorùbá nítorí látàrí àwọn Fúlàní tí wọ́n jẹ́ kí a lè sùn àwọn bàbá wa ò lè lọ sóko àwọn ìyá wa ò lè lọ sóko kódà àwọn ẹ̀gbọ́n wa wọn ò lè ṣiṣẹ́ oko so a fẹ́ kí gbogbo àgbáyé kó gbà wá kó lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà tó gbógun tì wá ẹ ṣé. Ah, ọmọ yorùbá ni mí ọmọ yorùbá nìran mi o orúkọ mi ni adémọlá adéoyè nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ yorùbá ah, kò ṣeé fẹnu sọ o ìyà ń jẹ àwọn èèyàn ìyà ń jẹ àwọn èèyàn èmi tí mò ń sọ̀rọ̀ igan ìyà gan jẹ èmi gan torí káì gbogbo owó tíyàn ń gbà owó oṣù tíyàn ń gbà gan ó kàn dàbí àsìn bí pé èèyàn kàn ń ṣiṣẹ́ fún oníṣẹ́ ni mo lè fẹ́ sọ pé mi ò experience irú kan báyìí rí nílé ayé mi táìmù yìí ó le ó le gan àsìn ó le koko tẹ́ pé káì kọ́lọ́ máa ń kẹ́mi èèyàn gan pin ni báwo ni ó ṣe máa rẹ oúnjẹ almost àsìn káì pé èèyàn fẹ́ tiẹ̀ rẹ oúnjẹ lóṣù o kíyàn máa rẹ oúnjẹ bíi eighty thousand kíyàn máa rà á ní oṣù kò ṣe kò tún ní tó ṣé irú ìgbésí ayé tí èèyàn máa gbé lọ ni èèyàn ò fẹ́ rú ẹ̀ o a fẹ́ rú ìgbésí ayé àwọn nǹkan àwọn míì tiẹ̀ tún wá wà gan tó yẹ pé wọn ti ẹ̀rọ oúnjẹ rà ẹ̀gẹ́ epo ẹ̀gẹ́ epo ẹ̀gẹ́ yẹn tún ni ó tún ti wọ́n o epo ẹ̀gẹ́ tún ti wọ́n o no be small thing ó tún ti wọ́n o òun náà lọ ń lọ̀ tán jẹ láì ṣe ẹran láì ṣe ẹran ẹ́. Eh? so àwọn eh, àwọn tí yáà sì ń jẹ ẹ̀ náà tẹ́ bá bá wọn sọ̀rọ̀ òmìnira wọ́n á máa ṣorí kúkú ni pé àwọn ò rí tàwọn ṣe nínú <laughs> mo kàn máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni tẹ́ṣe máa ń ṣe tẹ́ṣe máa ń sọ lọ́dún lọ́dún ni ààyè ilẹ̀ ààyè gbogbo wọn dẹ̀ tún bàjẹ́ sí i ẹ kọ́ lọ́ọ́ ṣàánú kó tiẹ̀ kó sáwọn èèyàn wa yìí lọ́kàn torí ìgbé ayé táwọn èèyàn ń gbé ilẹ̀ Yorùbá yìí ó lágbára ó lágbára gidi gan ni olówó gan ti ń di tálíkà olówó tí ò bá jalè tí ò rí sọ́ọ̀sì tó fi ń rówó yóò padà ti di tálíkà ẹlòmíì ó gba ẹ gratitude tó máa ń fún wọn bíi ẹlòmíì twelve million tẹ́ bá máa fi rí lẹ́yìn ọdún kejì àbọ̀dún kẹta báyìí ẹ bá a kànú ni bí kẹ́ rí i pé ó ti wà rọ́ mẹ́ta kó máa mu ọtí kiri ẹlòmíì òru ló máa máa kiri ayé àwọn èèyàn ti bàjẹ́ o adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé à ọlọ́run ti gbàlúwa fún wa so ní àìpẹ́ káì yóò fi ara hàn lágbára ọlọ́run torí gbogbo àlájáde a máa jáde tán ni pẹ̀lú ògo ọlọ́run a jáde tán a ti ṣe tán ìgòkù a máa jáde ọlọ́run á sì ràn wá ọlọ́run dẹ̀ ti gbà fún wa a dúpẹ́ lọ́wọ́ olúwa. ẹ káàsán nínú ìkànnì yìí o orúkọ tèmi ni olùṣọ́ àgùntàn adéyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí bàbá àpótí ẹ̀rí ọmọ ìlú òkègbó ní ìpínlẹ̀ ondo ṣe rí ohun tèmi fẹ́ sọ̀rọ̀ lé lórí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì jẹ́ wípé ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tán tún wá mú lẹ́yìn ìgbà tá a ti wá gba òmìnira tán tún bẹ̀rẹ̀ sí ní ṣe lórí ilẹ̀ Yorùbá tí wọ́n kọ̀ tí wọ́n jáwọ́ òun náà ni lórí àwọn ọlọ́pàá ní nǹkan bí ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn àwọn ọlọ́pàá wọ́n mú arákùnrin kan wọ́n gba ọ̀kadà ẹ̀ mo rò pé ńgbà tí arákùnrin yẹn ò fẹ́ fi ọ̀kadà lẹ̀ torí wọn gbogbo wọn náà ti mọ̀ wípé ṣe ni wọ́n ń gbé ọ̀kadà wọn tán bá ti gbà á wọ́n á kó lọ sí Ogun State wọ́n á lọ tà á wọ́n á parọ́ fún wọn pé wọ́n ti gbé lọ sáláùsá wọn ò wá mú ọ̀kadà mọ́ lójú títì agboolé horo sí horo làwọn ọlọ́pàá yẹn especially àwọn ọlọ́pàá tó wà ní mẹ́ran ni wọ́n ń wọ horo sí horo ni wọ́n ń mú àwọn ọlọ́kadà arákùnrin yẹn wàá fẹ́ fi ọ̀kadà lẹ̀ níwájú ọlọ́run ọba téèyàn ò gbọ́dọ̀ pé jẹ́rìí irọ́ ìkan nínú àwọn ọlọ́pàá yẹn dẹ́ gbá arákùnrin yẹn ní ìpá ní ẹ̀pọ̀n débi wípé arákùnrin tó ń gbá nípa lẹ́pọ̀n yẹn ó wà ní hospital di mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí ilẹ̀ yorùbá lórí ilẹ̀ wa lẹ́yìn tá a ti tọ́lọ́run ti fún wa lómìnira àrà tó wù wọ́n ni wọ́n ń dá àrà tó wù wọ́n ò ní wọ́n ń dá bákan náà dẹ̀ ni gbogbo ìgbà bẹ́ẹ̀ ni wọ́n á máa lọ ni wọ́n á máa bọ̀ wọ́n á máa dá àwọn ọmọ dúró wọ́n á máa gba handset lọ́wọ́ wọn wọ́n á ní wọ́n ń yẹ̀ wò wọ́n bá dẹ̀ ti yẹ̀ wò báyìí wọ́n á ní kó nso nídìí ATM wọ́n á ní kó bẹ́ẹ̀ ni kó withdraw owó fáwọn nígbà tí wọ́n bá láwọn fẹ́ gbé lọ kankan gbà wo ẹni tí ò bá fẹ́ fi handset tiẹ̀ lẹ̀ wàhálà ní níwájú wọn anabomin alubolẹ̀ ni wọ́n máa ń fi tiwọn ṣe tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá The Democratic Republic of the Yorùbá IYP kò sí fún àwọn ọlọ́pàá Nàìjíríà mọ́ kí náà ń wá ẹjọ́ ẹ jẹ́ ká tètè gbégbésẹ̀ lórí wọn wọ́n fẹ́ ba wọ́n fẹ́ wọ́n fẹ́ ba ìlú jẹ́ mọ́ wa lọ́wọ́ o ọlọ́run kó gbà wá kó ràn wá lọ́wọ́ ẹ ṣé o. orúkọ tèmi ni Fẹ́mi Olúwọlé ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí Ìbàdàn náà ni mo sì ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ tí ìyá wa bíbí ní ká sọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá Ẹ ṣeun. Ṣé ẹ rí ohun tó ń ṣẹlẹ̀ yìí? Ohun tí èmi fẹ́ sọ ni pé àwọn ìjọba location nine, wọ́n ti lọ fún gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan, wọ́n lọ fún wọn lówó pé kí wọ́n lọ máa wàásù nínú ìjọ wọn pé ẹnìkankan ò gbọdọ̀ ṣe Yorùbá nation. Tó fi jẹ́ pé ní ọjọ́ yẹn, nígbà tí àwọn adélé wa dé, ọjọ́ yẹn jẹ́ ọjọ́ Saturday nígbà tí wọ́n ná wa Sunday tó tẹ̀lé, mi ò lọ church níjọ́ náà. Wọ́n sì lọ ń sọ nínú ìjọ pé, "àh! Níbo ni Fẹ́mi lọ?" Sé kì í ṣe pé ó lọ bá wọn ṣe kiní. Bí mo ṣe dé ọjọ́ Sunday ní ọjọ́ tó Sunday tó tẹ̀lé ọjọ́ yẹn báyìí, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pè mí pé, "àh! bá wọn ṣe o. Má bá wọn ṣe o. Má bá wọn ṣe kiní o. Wọ́n sì ń kó wọn, wọ́n sì fẹ́ kó so." Bí wọ́n ṣe ń fi àwọn ìdẹ́rùbà, wọ́n sì ń wàásù fún àwọn ọmọ ìjọ nù tó pọ̀ káàkiri bẹ́ẹ̀. Tán "Ẹ má bá wọn dá sí o ẹ má bá wọn ṣe o. So ojú pé àìní kan ṣe àìní lárí àìmọ̀ tó kàn, ni wọ́n fi ń wo ohun tó wà nílẹ̀. So mo, mo ń rọ àwọn alákòóso àti ìjọba wa pé lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí pé bóyá àdúrà lá bà gbà ni o, pé gbogbo àwọn tó jẹ́ ọ̀dàlẹ̀ nínú wọn pátápátá kọ́ lọ́hun kó bá wa pa wọ́n run. Ṣé ẹ mọ̀ pé wọn ní èrò lábẹ́ gan wọ́n lé tí wọ́n bá dẹ̀ sọ fèrò èrò ó sì máa wò wọ́n bí ẹni pé tí wọ́n bá sọ bí ẹni pé Ọlọ́run ló wí so wọ́n ń lo ọ̀nà yìí púpọ̀ púpọ̀ láti máa yí ọkàn àwọn èèyàn padà pé Nàìjíríà yẹn ni ká máa gbàdúrà fún Nàìjíríà yẹn náà sì ni wọ́n ń gbàdúrà fún so eléyìí sójú tèmi dáadáa so ẹ ṣe mà. ìyá mi bíbí gbogbo nǹkan tí àwọn èèyàn ń sọ yẹn náà bó ṣe ń rí ládùúgbò wa náà nìyẹn gbogbo àwọn ọlọ́pàá òfò yẹn náà wọ́n sì wà lórí ilẹ̀ wa orúkọ mi ni káyọ̀dé mo dẹ̀ ń gbé ní sáìdì sango sango ọ̀tà níyẹ̀sí gbogbo àwọn ọlọ́pàá wọn sì wà lórí ilẹ̀ wa o kò tí ì sí yàtọ̀ kò sí yàtọ̀ kankan so olórí burúkú ni gbogbo wọn tá a dẹ̀ mọ̀ wa ló máa dé adìyẹ wọn gbẹ̀yìn wọ́n sì wá àwọn nepa gbogbo wọn rárá àdábá ni wọ́n sì ń gbé owó wá owó burúkú ni wọ́n sì ń gbé wá bá wa láìsí ná gbogbo wọn sì hàn pírẹ́sì wa lórí ilẹ̀ wa wọ́n tún ti yọ owó náà gbogbo ẹ̀ nǹkan tó dẹ̀ hàn náà kò wálẹ̀ wàhálẹ̀ the same náà the same náà la ṣe wá so kò tí ì sí ìyàtọ̀ but mo dẹ̀ mọ̀ pé bàbá wa jìnlẹ̀ sọ pé a máa rí àwọn ìyàtọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tó twenty four seven náà la máa ń wà pẹ̀lú wọn là ń gbọ́ wọn so kò tí ì sí ìyàtọ̀ àwọn sójà gbogbo wọn rádaràda a sì ń rí wọn tó dẹ̀ kó jẹ́ àwọn ọmọ ológun ilẹ̀ Yorùbá la máa máa rí nísìn so gbogbo àwọn olórí burúkú yẹn kọ́lọ́n bá wa lù wọ́n pa òye tó bá yẹ kó kú kó kú o gbogbo àwọn bá wa náà la dẹ̀ ń gbọ́ gbogbo wọn a rí i láti ilẹ̀ gbogbo wọn náà ń gbàbọ̀dẹ̀ náà ń ṣòṣì bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ àwọn èèyàn burúkú náà ṣì pọ̀ ládùúgbò yìí náà tó yẹ pé tẹ bá ń sọ fún ọba ìsọkúsọ lẹ́lòmí àmà sọ wọn á ní ká má lè sọ̀rọ̀ ẹ́ bàbá sọ pé nǹkan báyìí a gbọ́dọ̀ sọ̀rọ̀ bàbá nǹkan báyìí a fẹ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀ ló sì wà lórí ilẹ̀ wa kọ́lọ́mbà lé gbogbo wọn dànù kógun ọ̀run lù wọ́n pa káwọn alálẹ̀ kan lù wọ́n pa fún wa o. ẹ káàsán ẹ kúrò lẹ́ o ní dédé àkókò tí gbogbo wa bá wà ẹ ṣe màmá wa bíbí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò tiwa níbí báyìí ní agbègbè command nílùú èkó nǹkan àṣà tuntun tọ̀tẹ̀ tí wọ́n gbé jáde ni wípé ilé tá a ti kọ́ tipẹ́tipẹ́tipẹ́ tá a ti kọ́ tó ń ṣọ̀rọ̀ ten years wọ́n máa ń mú land use wa tiẹ̀ máa ń san lọ́dún ìdíwọ́lé nǹkan tó wá tó wá ṣe ni pé bí àìbẹ̀ yẹn ibì kan jò nínú ilé tẹ́ fẹ́ tu ṣe àbí ibì kan jẹ́ nínú ilé tá a fẹ́ fẹ́ tu ṣe ẹ̀kọ́ ìdílé wọn tọ́ dé láti káńsù yìí tẹ́ ẹ̀ bá tètè dá wọn lóde náà sí ni wípé wọ́n á ti lè pa wọ́n á lọ kó àwọn ọlọ́pàá wá ilé tó ṣe pé owó èèyàn gbówó lọ́wọ́ bàbá ńlá kó wọn kọ́ wọ́n á kọ́lọ́pàá dé wọ́n á ní kọ́ ti ilé pa láti káńsù níyẹn ní ìlú èkó yìí àwọn nǹkan tó tẹ̀ tí wọ́n á ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ torí àsìkò òjò báyìí àmọye àwọn páànù ibi ẹ̀ tó ń jò tó ń atẹ́gùn fẹ́ tó ń ṣí tábà tí wọ́n tó fẹ́ ṣe ẹ̀kọ́ máa dédé wọn tán dé tẹ́ ẹ̀ bá lè tẹ̀ dá wọn lóhùn á ti lé pa tàbí kán tèèyàn mọ́ inú ilé so àwọn nǹkan oríṣiríṣi ìwà burúkú yẹn ló tẹ̀ tí wọ́n á gbilẹ̀ gan ní agbègbè wa ń sìn ẹni tó yẹ pé ó ṣì ń rọ́jú kó lè kan ilé ẹ̀ tó tó látẹ́gùn sí tí èèyàn tí ìrówó oúnjẹ gàrí four thousand ní kí ọ̀dà tó gba àwọn kan ló wọ́n wọ́n wọ́n á tún wá kó tiwọn dé tẹ́yà ẹni ò bá dá the next ni pé nǹkan tó máa tẹ̀lé ni pé kó gbé ẹni lọ sí police station wọ́n á lọ tì í mọ́lé àfi tí kò dẹ̀ sẹ́ni tó tó bẹ̀ láti pé kó já kọ́kọ́rọ́ tó bá fi ti inú ilé yẹn pa láì ṣe pé bàbá wọn ló kọ́ ilé fún fún yàn so àwọn ìdojúkọ ta tí wọ́n á dojúkọ lẹ́nu jọ́ mẹ́ta nìyẹn pẹ̀lú àwọn oúnjẹ tó wọ́n lóríṣiríṣi tó ní kálukú ṣáà ń ṣọ́ngù orúkọ tèmi ni ìyáàfin olówólájú ọmọ bíbí ìlú èkìtì ní agbègbè ẹ̀fọn alààyè so ọlọ́run á ràn wá lọ́wọ́ á gbalẹ̀ wá fún wa tán pátápátá o gbogbo àwọn tó ní wá lára ogun ọ̀run á ní wá lára á lù wọ́n pa o ẹ ṣe máa o ilẹ̀ yorùbá á gbé wa kò ní gbọ̀dà rẹ̀. ẹ káàsán mo kí gbogbo ọmọ yorùbá pátá jákèjádò gbogbo àgbálá ayé àwọn ọmọ ọkọ ni mo kí o èmi ò kí àwọn ọmọ àlè tó wà nù wọn o orúkọ tèmi ni adékúnlé afọlárìn mo wá láti wọ́n bí mi ní ìlú òkèdábà òrò àgọ́ nípínlẹ̀ kwara ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí ebi ló ń dà wá láàmú o kò sóúnjẹ o kọ́lọ́n kó ṣàánú wa ni o kọ́lọ́n kó gbà lọ́wọ́ àwọn èèyàn burúkú yìí ni o mo gbìyànjú mo wálé mo wá dáko mo dáko éka kan mo fi gbin àgbàdo oṣù kan oṣù méjì àti ààbọ̀ ni mo lò tí mo rí pé àgbàdo mi ti yọmọ tó ti tó ti tó ti fẹ́ gbó pé tó bá gbẹ wọn á bá mi ya pé tẹ máa pè mí ẹni tí mo ní kó lọ síbẹ̀ pé tẹ máa pè mí ó láàmú ló ti jẹ́ gbogbo ẹ̀ tán o adú wàhálà tí mo ṣe owó ni mo fi san owó ni mo fi ń gọ̀kadà lọ́bọ̀ títí oṣù ka oṣù méjì àbọ̀ ní èrè kankan o kúrò àgbàdo kan báyìí mi ìta ti ná ń bẹ̀ láti sọ pé mo fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ tí mo tún gbìn sínú ẹ̀ ta ti níbi yìí ò ṣe ìyá ṣe wọ́n tún pè mí lọ́jọ́ mẹ́ta ṣe pé tọ ọ̀gẹ̀dẹ̀ yẹ ó dá ṣùgbọ́n àwọn màálù òjò gbádùn àfi tí màá bá wá ṣe ọgbà yìí ká ẹ sọ fún mi èmi tó yẹ pé àgbàṣe mo ṣe tí mo fi ra tí mo fi ra lẹ̀ àgbàṣe mo ṣe tí mo fi dáko bó mo ti tún fẹ́ máa rówó tí mo fẹ́ máa fi ṣe fẹ́ẹ̀sì yí ilẹ̀ ká kọ́lọ́ ó gbà wá lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyẹn lólóbùkún ni wọ́n o wọn ò ni fúnre o àfara wọn nìkan àfara wọn nìkan àwọn lóde àwọn olórí ẹ̀ náà ló ní màálù àwọn ọba ìjòyè ẹ̀ náà ló ní màálù bẹ́ẹ̀ sọ̀rọ̀ ju àwọn fúlàní àná ẹ̀ mórí wákẹ́ ọkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ sá fún wọn gan wá pààyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò sí ká lọ kábọ̀ nù wọn kọ́ ló gbà lọ́wọ́ wọn lólóbùkú gbà làwọn èèyàn wọ̀nyẹn o kọ́ ló gbà lọ́wọ́ ni kó bá kún ìyá wa lọ́wọ́ ni o kọ́ ṣàṣeyọrí ni o. ẹ káàsán mo kí gbogbo ọmọ Yorùbá pátá jákèjádò gbogbo àgbálá àwọn ọmọ ọkọ ni mo kí o èmi ò kí àwọn ọmọ àlè tó wà nù wọn o orúkọ tèmi ni Adékúnlé Afọlárìn mo wá láti wọ́n bí mi ní ìlú òkèdábà òrò àgọ́ nípínlẹ̀ kwara ṣẹ́rí lọ́wọ́lọ́wọ́ báyìí ebi ló ń dà wá láàmú o kò sóúnjẹ o kọ́lọ́n kó ṣàánú wa ni o kọ́lọ́n kó gbà lọ́wọ́ àwọn èèyàn burúkú yìí ni o mo gbìyànjú mo wálé mo wá dáko mo dáko éka kan mo fi gbin àgbàdo oṣù kan oṣù méjì àti ààbọ̀ ni mo lò tí mo rí pé àgbàdo mi ti yọ ọmọ tó ti tó ti tó ti fẹ́ gbó pé tó bá gbẹ wọn á bá mi yá pé tẹ máa pè mí ẹni tí mo ní kó lọ síbẹ̀ pé tẹ máa pè mí ó láwọn máa ló ti jẹ gbogbo ẹ̀ tán o adú wàhálà tí mo ṣe owó ni mo fi ṣan owó ni mo fi ń gọ̀kadà lọ́bọ̀ títí oṣù ka oṣù méjì àbọ̀ ní èrè kankan o wúrà àgbàdo kan báyìí mi ìta ti nọ́mbẹ̀ láti sọ pé mo fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ tí mo tún gbìn sínú ẹ̀ ta ti níbi yìí ò ṣe ìyá ṣe wọ́n tún pè mí lọ́jọ́ mẹ́ta sí pé tọ ọ̀gẹ̀dẹ̀ yẹ ó dá ṣùgbọ́n àwọn màálù òjò gbádùn àfi tí màá bá wá ṣe ọgbà yìí ẹ sọ fún mi èmi tó yẹ pé àgbàṣe mo ṣe tí mo fi ra tí mo fi ra lẹ̀ àgbàṣe mo ṣe tí mo fi dáko bó mo ti tún fẹ́ máa rówó tí mo fẹ́ máa fi ṣe fẹ́ẹ̀sì yí ilẹ̀ ká kọ́nà ó gbà wá lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyẹn lólóbùkú ni wọ́n o wọn ò fẹ́ni fúnre o àfara wọn nìkan àfara wọn nìkan àwọn lóde àwọn olórí ẹ̀ náà ló ní màálù àwọn ọba ìjòyè ẹ̀ náà ló ní màálù bẹ́ẹ̀ sọ̀rọ̀ ju àwọn fúlàní á ní ẹ mórí wá ọkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ sá fún wọn gan wọn á pààyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò sí kálọ́ kábọ̀ nù wọn kọ́ ló gbà lọ́wọ́ wọn lólóbùkú gbà làwọn èèyàn wọ̀nyẹ o kọ́ ló gbà lọ́wọ́ ni kó bá kún yàwá lọ́wọ́ ni o kọ́ ṣàṣeyọrí ni o. ẹ káàsán mo kí gbogbo ọmọ Yorùbá pátá jákèjádò jákèjádò gbogbo àgbálá ayé àwọn ọmọ ọkọ ni mo kí o èmi ò kí àwọn ọmọ àlè tó wà nù wọn o orúkọ tèmi ni Adékúnlé Afọlárìn mo wá láti wọ́n bí mi ní ìlú òkèdábà òrò àgọ́ ní ìpínlẹ̀ kwara ṣẹ́rí lọ́wọ́lọ́wọ́ báyìí ebi ló ń dà wá láàmú o kò sóúnjẹ o kọ́lọ́n kó ṣàánú wa ni o kọ́lọ́n kó gbà lọ́wọ́ àwọn èèyàn burúkú yìí ni o mo gbìyànjú mo wálé mo wá dáko mo dáko éka kan mo fi gbin àgbàdo oṣù kan oṣù méjì àti ààbọ̀ ni mo lò tí mo rí pé àgbàdo mi ti yọ ọmọ tó ti tó ti tó ti fẹ́ gbó pé tó bá gbẹ wọn á bá mi yá pé tẹ máa pè mí ẹni tí mo ní kó lọ síbẹ̀ pé tẹ máa pè mí ó láwọn máa ló ti jẹ gbogbo ẹ̀ tán o adú wàhálà tí mo ṣe owó ni mo fi san owó ni mo fi ń gọ̀kadà lọ́bọ̀ títí oṣù ka oṣù méjì àbọ̀ mi rí kankan o wúrà àgbàdo kan báyìí mi ìta ti náà ń bẹ̀ láti sọ pé mo fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ tí mo tún gbìn sínú ẹ̀ ta ti níbi yìí ò ṣe ìyá ṣe wọ́n tún pè mí lọ́jọ́ mẹ́ta ṣe pé tọ ọ̀gẹ̀dẹ̀ yẹ ó dá ṣùgbọ́n àwọn màálù òjò gbádùn àfi tí màá bá wá ṣe ọgbà yìí ká ẹ sọ fún mi èmi tó yẹ pé àgbàṣe mo ṣe tí mo fi ra tí mo fi ra lẹ̀ àgbàṣe mo ṣe tí mo fi dáko bó mo ti tún fẹ́ máa rówó tí mo fẹ́ máa fi ṣe fẹ́ǹsì yí ilẹ̀ ká kọ́lọ́ ó gbà wá lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyẹn lólóbùkú ni wọ́n o wọn ò fẹ́ ni fúnre o àfara wọn nìkan àfara wọn nìkan àwọn lóde àwọn olórí ẹ̀ náà ló ní màálù àwọn ọba ìjòyè ẹ̀ náà ló ní màálù bẹ́ẹ̀ sọ̀rọ̀ ju àwọn fúlàní á ní ẹ mórí wá ọkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ sá fún wọn gan wá pààyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò sí ká lọ kábọ̀ nù wọn kọ́ ló gbà lọ́wọ́ wọn lólóbùkú gbà làwọn èèyàn wọ̀nyẹ o kọ́ ló gbà lọ́wọ́ ni kó bá kún yàwá lọ́wọ́ ni o kó ṣàṣeyọrí ni o. ẹ káàsán mo kí gbogbo ọmọ Yorùbá pátá jákèjádò gbogbo àgbálá ayé àwọn ọmọ ọkọ ni mo kí o èmi ò kí àwọn ọmọ àlè tó wà nù wọn o orúkọ tèmi ni Adékúnlé Afọlárìn mo wá láti wọ́n bí mi ní ìlú òkèdábà òrò àgọ́ nípínlẹ̀ kwara ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí ebi ló ń dà wá láàmú o kò sóúnjẹ o kọ́lọ́n kó ṣàánú wa ni o kọ́lọ́n kó gbà lọ́wọ́ àwọn èèyàn burúkú yìí ni o mo gbìyànjú mo wálé mo wá dáko mo dáko éka kan mo fi gbin àgbàdo oṣù kan oṣù méjì àti ààbọ̀ ni mo lò tí mo rí pé àgbàdo mi ti yọmọ tó ti tó ti tó ti fẹ́ gbó pé tó bá gbẹ wọn á bá mi ya pé tẹ máa pè mí ẹni tí mo ní kó lọ síbẹ̀ pé tẹ máa pè mí ó láwọn máa ló ti jẹ gbogbo ẹ̀ tán o adú wàhálà tí mo ṣe owó ni mo fi san owó ni mo fi ń gọ̀kadà lọ́bọ̀ títí oṣù ka oṣù méjì àbọ̀ ní èrè kankan o kúrò àgbàdo kan báyìí mi ti ná láti sọ pé mo fẹ́ jẹ ọ̀gẹ̀dẹ̀ tí mo tún gbìn sínú ẹ̀ ta ti níbi yìí ò ṣe ìyá ṣe wọ́n tún pè mí lọ́jọ́ mẹ́ta ṣe pé tọ ọ̀gẹ̀dẹ̀ yẹ ó dá ṣùgbọ́n àwọn màálù òjò gbádùn àfi tí màá bá wá ṣe ọgbà yìí ká ẹ sọ fún mi èmi tó yẹ pé àgbàṣe mo ṣe tí mo fi ra tí mo fi ra lẹ̀ àgbàṣe mo ṣe tí mo fi dáko bó mo ti tún fẹ́ máa rówó tí mo fẹ́ máa fi ṣe fẹ́ẹ̀sì yí ilẹ̀ ká kọ́lọ́ ó gbà wá lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyẹn lólóbùkún ni wọ́n o wọn ò ni fúnre o àfara wọn nìkan àfara wọn nìkan àwọn lóde àwọn olórí ẹ̀ náà ló ní màálù àwọn ọba ìjòyè ẹ̀ náà ló ní màálù bẹ́ẹ̀ sọ̀rọ̀ ju àwọn fúlàní àná ẹ̀ mórí wákẹ́ ọkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ sá fún wọn gan wá pààyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò sí ká lọ kábọ̀ nù wọn kọ́ ló gbà lọ́wọ́ wọn lólóbùkú gbà làwọn èèyàn wọ̀nyẹn o kọ́ ló gbà lọ́wọ́ ni kó bá kún ìyá wa lọ́wọ́ ni o kọ́ ṣàṣeyọrí ni o. ẹ ká sàn á kú iṣẹ́ ìní ìdùnmọ̀rẹ́ apínwá lérè orúkọ tèmi ni Táíwò Ọlájídé láti ìpínlẹ̀ Èkìtì ọmọ bíbí ìlú Àdó Èkìtì um gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn ìyá wa jù síta pé ká sọ̀rọ̀ lé lórí ẹ̀. Àkọ́kọ́, ebi ń pa àwọn ènìyàn. Àwọn èèyàn wọ́n rìn bí ìgbà tó jẹ́ pé òkú ògùrò làwọn èèyàn ṣe ń rìn báyìí. Oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán, tọ̀sán ò bá talẹ́, olúkúlùkù ṣà bíi pé wọn ò sí láyé mọ́ àwọn fúlàní pàápàá gan àwọn tó ń daran kò sẹ́ni tó lè dá lọ sóko bẹ́ẹ̀ bá lèèyàn fẹ́ lọ sóko wọn lòun lè dá lọ wọn lè jẹ́ kan pa wọ́n ìyẹn ni wípé kò sábò ẹ jọ̀ọ́ ọlọ́run á ràn wá lọ́wọ́ tí n bá ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ níbi táwọn ọlọ́kadà ti máa ń lòdù tí n bá sọ̀rọ̀ yorùbá yìí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí wọ́n á lẹ́ ọ̀gá gbogbo nǹkan tẹ̀ ń sọ fún wa yìí à á mọ̀ ṣùgbọ́n ebi ń pa àwọn ìnira yìí pọ̀ ju wọn ọmọ ọ̀nà tó ń gbé tó bá jẹ́ pé àwa la máa ràn bó bá jẹ́ pé orílẹ̀-èdè yorùbá ló máa ràn wọ́n lọ́wọ́ pé ọlọ́run náà á wọ́n lẹ́yìn wípé kí ìjọba yìí tètè dé ká bọ́ nínú ìnira pé ìnira yìí pọ̀ mo ní kò sóhun tọ́lọ́run ò lè ṣe ṣùgbọ́n kinní kan mo wá bi wọ́n léèrè mo ní ẹ̀yin èèyàn wa ṣé tí wọ́n bá sọ wípé ìyá wa délé ni o wọ́n ní kí ló ná wọn kò ná wọn kankan pé kán jáde kọ́kàn wọn ti balẹ̀ owó iléèwé ọmọ ó gbórí sókè kò sí jíjẹ kò sí mímu ọ̀kadà tí wọ́n tún gùn ó di wípé iye tí wọ́n ń ta ọ̀kadà gan-an ẹ̀mí wọn ò gbé epo náà rí ẹ wò ẹ̀mí kálukú ò gbé bẹ́ẹ̀yàn bá gbé mọ́tò lọ lẹ́ni tó repo kékeré ọ̀la kò lè gbé síta ó ti sún wọn náà nù pé ohunkóhun tó bá ti máa jẹ́ pé ó máa jẹ́ ìrọ̀rùn fún wọn òun ni kọ́lọ́run ó ṣe mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á lè tó dáa nínú ayé wa àdúrà mi náà sọ́lọ́run ni pé kí ọlọ́run kó jọ bíbọ̀ ìyá yìí kọ́ ọlọ́run kó tètè jẹ́ kó kó dé torí àwọn èèyàn mọ́ àwọn èèyàn nígbàgbọ́ nínú ìrìn àjò yìí ṣùgbọ́n rédíò tí ò gbé tí ò gbé gbogbo bí ìrìn àjò ṣe ń lọ ó ń dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ju wípé ọ̀rọ̀ tí bàbá àjìlẹ̀ bá ti sọ òun lèmi máa ń dá lóòdù pé ẹ gbọ́ nǹkan tó ń sọ àwọn náà dẹ̀ máa lésì sí ọlọ́run kó ràn wá lọ́wọ́ Eh, mo ní ìgbàgbọ́ wípé torí bíbọ̀ yẹn náà mo máa ń sọ fún wọn wọ́n ló yẹ kí àwa náà ní rédíò bí gba Kudrat rédíò táwọn kan ṣe táwọn kan ń gbọ́ mo ní ó dà ṣùgbọ́n mo ní bíbọ̀ yẹn ti súnmọ́ etílé ìgbà tó yẹ ká ṣe mo ní Ọlọ́run mọ̀ bó ṣe ń ṣiṣẹ́ àtúnfin yẹn ń tù wọ́n nínú wípé ohun tó wà ń gbòòrò yìí Ọlọ́run kò ṣàánú wa ibi ẹnu ibi ẹsẹ̀ ìrìn àjò wa ibi ò ní pa wá o ẹ ṣé ọmọ yorùbá ni mí ọmọ yorùbá nìran mi orúkọ tèmi ni oyètáyọ̀ alábá ọmọ bíbí ìlú ìbàdàn ni mí ní olú ìlú orílẹ̀-èdè yorùbá ní ọ̀dọ̀ tiwa níbí a sì ń rí ọ̀gbẹ́ni ṣèyí mákindé tí ó sì tún ń jókòó ní ipò àṣẹ ní secretariat tó sì tún pàṣẹ èyí tí ó sì jẹ́ pé a ti ní ààrẹ tiwa tó jẹ́ pé ààrẹ wa ló yẹ kó máa pàṣẹ fún àwa ọmọ ilẹ̀ Yorùbá wọ́n yìí tó da àwọn ọlọ́pàá wọn àwọn sójà wọn àwọn àmọ̀tẹ́kùn gbogbo wọn pátápátá ni wọ́n tún wà níta èyí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ mọ́ tó yẹ kó jẹ́ pé ológun àwọn ológun ọmọ Yorùbá ló yẹ kí ó wà ń ta àwọn ọlọ́pàá ọmọ Yorùbá ló yẹ kó wà ń ta pẹ̀lú àfikún wọ́n tún gba àwọn owó orí káàkiri ní ìjọba ìbílẹ̀ síjọba ìbílẹ̀ káàkiri wọ́n tún ń gba àwọn owó orí yẹn èyí tí kò yẹ kí ó rí bẹ́ẹ̀ mọ́ rárá tó jẹ́ pé ìjọba ti orílẹ̀-èdè tiwa ti Yorùbá Democratic Republic of Yorùbá ló yẹ kí ó máa gba irú àwọn owó báyẹn ṣùgbọ́n àwọn ìjọba mùjẹ̀mùjẹ̀ ìjọba Ṣèyí Mákindé ní ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Ìbàdàn ní olúùlú orílẹ̀-èdè Yorùbá wọ́n sì tún ń lo agbára tó jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe gbogbo iṣẹ́ yẹn gbogbo iṣẹ́ tó yẹ kí ìjọba tiwa máa ṣe àwọn ni wọ́n ń gbà ṣe wọn fún ìjọba wa láàyè láti ṣiṣẹ́ wọ́n sì ń lo ọwọ́ agbára lórí ìjọba wa síbẹ̀síbẹ̀ náà so ó jẹ́ àwọn tí èmi ń rí sí i tí ó sì ń ṣẹlẹ̀ ní sàkání tí èmi ń bíbà ẹ̀ á ju wá lágbára ọlọ́run. ọmọ yorùbá ni mí yorùbá nìran mi ẹ orúkọ mi ni karim ibrahim mò ń gbé ní olú ìlú ìbàdàn n tí yóò ṣẹlẹ̀ ní ilẹ̀ yorùbá báyìí owó owó ò rárá àwa tá à oṣù sálárì ò tó tàbá ìgbà lónìí báyìí ká tó rí ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ti tán owó mọ́tò owó gọbọi la fi ń wọwọ́ la fi ń wọ mọ́tò kò sí ná gbogbo nǹkan kò sí ẹ̀bẹ̀ wo tá a bá ń sọ pé nǹkan kan báyìí ni kó gbogbo nǹkan ni kò sí ní ilẹ̀ ilẹ̀ ilẹ̀ Yorùbá báyìí báyìí gbogbo nǹkan náà ti fi ó gbogbo ẹ̀ ágágágá ni gbogbo ẹ̀ àwọn èèyàn ti tọ́ adọ́rọ́ jẹ àbúrò ní atọkùnrin títọrọ jẹ ní gbogbo àwọn àmọ́ obìnrin tí wọ́n sọ fún mi pé à ẹ̀ ń ṣe káwọn wá ẹ̀ ń ṣe wọn fáwọn lówó nípa pé bóyá kí ọkùnrin bá wọn sùn kí wọ́n lè gba owó ìyẹn burú jáì kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò ṣetán àti márì wọn ò ṣetán àti wá sọ fún mi pé ẹ̀yin tó máa ń fẹ́ sáré ó yóò ní òun sì ṣetán láti márì so ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó kọjá sísọ mo wá dúpẹ́ fọlọ́ mo kí wa gbogbo lé. hello gbogbo lé ẹ káàsán ẹ kọ́ lẹ́ o ẹ kí gbogbo lé o orúkọ tèmi ni abi olúwaṣèyí ọmọ Ọ̀yọ́ state ni mí ní Ìbàràpá nílùú Èrúwà ìlú Èkó ni mo ń gbé Èkó ni mo ti ń ṣiṣẹ́ oníṣẹ́ ọwọ́ ni mi bá ti ṣàjà níṣẹ́ tèmi ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀ wa ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé hmm, kò sí iṣẹ́ kò sí kò sóúnjẹ ebi ń pa àwọn èèyàn ebi ń pa àwọn èèyàn tààrọ̀ ò bá ti rọ̀lẹ́ tìrọ̀lẹ́ ò bá talẹ́ so ebi ń pa àwọn èèyàn gan kò dẹ̀ sì kọ́ á ṣiṣẹ́ tẹ́ bá jókòó látàárọ̀ báyìí ẹ kàn máa jókòó jókòó jókòó yìí wọn bá owó tẹ́ bá tún rí náà kò tó jẹun owó school fees ọmọ wọn kò sí nǹkan kan tí owó school fees ọmọ kò ṣeé san oúnjẹ wọn gbogbo nǹkan wọn àwọn ọlọ́kadà náà tó tún ṣọ̀kadà tí kíní ọ̀kadà náà ti wọ́n kó tó ṣọ̀kadà yẹn kó tó pawọ́ ọ̀kadà yẹn ọ̀kadà máa ti gbó kò sí gbogbo ẹ̀ àwọn èèyàn sì wọ́n ń ṣa ike ìkè ni wọ́n ń ṣà àwọn míì ń ṣayẹkẹ ṣalẹ̀ kan tó jẹun ọmọ kan ní jẹta àbí jẹ lóńsì ló ṣàkè kan wá ló wá ń béèrè ẹni torí ẹ̀yìn ṣọ́ọ̀bù mi bí ẹnìkan wà mẹ́ẹ̀ tó máa ń ọmọ ibo kan wà mẹ́ẹ̀ tó máa ń take fún àánú mi ṣe ọmọ yẹn débi kí wọ́n lọ wá five hundred ìyá mo tún fún ọmọ yẹn ipe kọ́ ọmọ yẹn kan fi jẹun Yorùbá dẹ̀ ni wọ́n kò sí nǹkan kan bágbàlagbà ṣe ń ṣàkè lọ́mọdé ń ṣàkè kọ́ tó jẹun wá ṣàkè yẹn ó lè jẹ́ pé three ìríkà kan ohun tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá nìyẹn o bóyá bí òde ṣe tó ń jẹ tó àwọn ọlọ́pàá tó wá wá tó ká wọn bọ́ìsì ládùúgbò wọn á tó kó wọn lọ wọn á tó lọ gbowó lọ́wọ́ wọn kan tó dà wọ́n lẹ̀ so ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn o kò sóúnjẹ kò síṣẹ́ gbogbo ẹ̀ ti dàrú mọ́ra wọn ẹ o ẹ ràn wá lọ́wọ́ ẹ ṣàánú wa o Ọlọ́run á dúró tì yín o màmá wa máa dé láyọ̀ àtàlàáfíà o lágbára Ọlọ́run ogun ọ̀tá ò ní borí yín o gbogbo àwọn ọ̀tá tó bá gbógun wá ṣera wọn ni lágbára Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ o àdúrà kí màmá kó tètè dé ká tún jáde là ń gbà o bó ṣe jẹ́ nìyẹn o. mo kí gbogbo ilé o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gẹ́gẹ́ bí àkókò ibikíbi tí a bá wà káàkiri orílẹ̀ àdàgbáyé yorùbá ni mí yorùbá nìran mi yorùbá ni mí yorùbá nìran mi orúkọ tèmi ni Sunday ọ̀ṣọ́ láti ìrùn àkókò ní ìjọba ìpínlẹ̀ òkè-àgbè àkókò ní ondo state ní gbogbo ìgbà tí a bá ti rántí oore ńláǹlà tí ọlọ́run ṣe nínú ayé àwọn ọmọ bíbí orílẹ̀-èdè yorùbá tí à ń ṣe indigenous people ká máa fi ọpẹ́ fún ọlọ́run ní òkè ọ̀run nítorí pé ọlọ́run ni ó gbà wá kúrò lọ́wọ́ àwọn amúnisìn tí ó yọ wá kúrò ní ọwọ́ àwọn fúlàní nítorí pé èròǹgbà àwọn amúnisìn àti àwọn fúlàní lórí Eh, lórí àwa ọmọ indigenous people ni pé láti lè gba ilẹ̀ wa àti gbogbo ohun àlùmọ́nì tí ó wà ní orílẹ̀ wa ìdílé ni wọ́n fi pàdé àpòpọ̀ mọ́ eh, ìjọba nàìjíríà pẹ̀lú àwọn ọba àtàwọn ìjòyè àtàwọn elite àtàwọn olóṣèlú láti lè fi ìyà jẹ wá láti lè fi ebi fa wá ìdílé ni wọ́n fi gbé gbogbo ibodè tí ó wọlé sí orílẹ̀-èdè Yorùbá tì láti lè fi ebi pa wá àti láti lè fi ìyà jẹ wá pé tó bá yá eléyìí tí ìyà bá jẹ wá kù àbí tá a bá kú kù pé àwọn yòókù wọn sá kúrò ní orílẹ̀-èdè Yorùbá láti lè fún àwọn amúnisìn àti àwọn Fúlàní láàyè láti wá jẹgàba lé gbogbo ohun ilẹ̀ àti ohun àlùmọ́nì tí ó wà ní orí ilẹ̀ tí ọlọ́run jogún fún àwa ọmọ yorùbá ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà ká tún dúpẹ́ lọ́wọ́ màmá wa chief mrs modúpẹ́ onítìrí opó abíọ́lá tí ọlọ́run lò láti lè gbà wá kúrò lọ́wọ́ àwọn fúlàní àti àwọn olóṣèlú nàìjíríà àti àwọn amúnisìn tí ò jẹ́ kí èròǹgbà wọn tó jẹ́ kí èròǹgbà wọn jásí asán lórí àwa ọmọ bíbí orílẹ̀-èdè Yorùbá. Ní gbogbo ìgbà tí a bá ti rántí ká máa fi ọpẹ́ fún Ọlọ́run ní gbogbo ìgbà. Ká tún fi ká máa dúpẹ́ lọ́wọ́ màmá wa Chief Mrs Modúpẹ́ Onítìrí Ògún Abíọ́lá tí wọ́n fi ara wọn sílẹ̀ láti lè jẹ́ kí Ọlọ́run lò wọ́n fún ìran wọn láti lè jẹ́ kí wọ́n yọ ìran wọn kúrò ní oko ẹrú. So gbogbo ìgbà tá a bá ti rántí ẹ jẹ́ ká máa fi ọpẹ́ fún Ọlọ́run ní gbogbo ìgbà. Ẹ ṣé hello mo kí gbogbo ilé orúkọ mi ní ọwọ́labí samuel láti ìpínlẹ̀ ondo kí ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ àwọn ìjọba ajíríyà wọn ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ó mọ̀ pé orílẹ̀-èdè yorùbá ti dúró nípa owó agbára tí wọ́n ń lò nípa agbára ìjẹgàba nípa pé kí wọ́n máa bo ọmọ yorùbá lójú pé báyọ̀ wọ́n ń ṣe ẹlẹ́ṣàn gbogbo nǹkan wọ̀nyẹn àfi àwa kéréje tí ọlọ́run fún lóore ọ̀fẹ́ àwa ọmọ iyp dry àwọn tí ọlọ́run fún lóore ọ̀fẹ́ tó lè process gẹ́gẹ́ bí nǹkan tí ìyá wa ń sọ àwa la mọ̀ pé yorùbá ti jáde ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè yorùbá ni ó lè púrúùfù ara wọn tí wọ́n bá ti déwájú ọlọ́pàá pé à ń ṣe orílẹ̀-èdè jíríyà mọ́ o a ti da orílẹ̀-èdè ara wa ṣùgbọ́n àwa tá a jẹ́ ọmọ IYP DRY tí ìdánilójú yẹn wà fún wa à ń sọ pé a sí lábẹ́ nàìjíríà mọ́ a ti di orílẹ̀-èdè ara wa torí ìdí èyí ẹ má dáwọ́ ẹ má dáwọ́ lé wa lórí ẹ má ṣe lè gàba lé wa lórí mọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ rárá rárá torí ìjọba jíríyà ò jẹ́ kó ojú wọn ó wọ̀n sí so ìwọ̀nba wa tá a mọ̀ la mọ̀ pé àti kúrò lórílẹ̀ nàìjíríà pé a ti dá dúró tó dẹ̀ mọ̀ pé títí tọ́lọ́run máa fi ṣe ìyanu tá a fi gbà wá kanlẹ̀ ìyẹn gbogbo á wá wọ̀n sójú gbogbo èèyàn ìyanu ọlọ́run yìí á wá fara hàn nínú nínú orílẹ̀‐èdè yorùbá mo kí gbogbo lẹ́wù ọlọ́run á gbà wá lágbàtán o. ẹ̀ka ẹ̀ka alẹ́lẹ́ o lórí ìkànnì yìí o ìkànnì ọmọ yorùbá ni mí karùn-ún orúkọ mi ò yí na ọ̀pálánà adékúnlé lorúkọ mi gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ará mi tí wọ́n ti sọ̀rọ̀ síwájú nínú àjíyà orílẹ̀-èdè tí a ń pè ní nàìjíríà gidi ni wọ́n ń jà gbogbo apá ọ̀dọ̀ wa ní owó dé ń ráìsì ògbógbògbà irú àná ìlọ́sì mẹ́ta àwọn kámbi méjì òní òní wọ́n gbé ráìsì oníráìsì tí wọ́n lọ kó tí wọ́n febi pa àwọn aráàlú gbogbo nǹkan gbogbo nǹkan wọ́n gógógógógógó so ìnira yẹn pọ̀ jù fún fáwọn èèyàn epo náà gbogbo ẹ̀ ṣe so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tètè ọjọ́ tí a bá fún wa ká tú jáde lọ́pọ̀ yanturu láti lé gbogbo gbogbo ìjọba à ń jiyàn ká lé wọn wọlé kan kàńgára wọn ó di nàìjíríà à wọn lọ́hùn kán máa lọ jájẹ ìyà wọn níbẹ̀ democratic republic of the yorùbá ó ti dúró tiwa ni ká bẹ̀rẹ̀ sí gbádùn ìjọba wa o ká bẹ̀rẹ̀ sí gbádùn ìjọba wa mo kí adélé ẹ̀kúṣẹ́ takuntakun ọlọ́run á túnbọ̀ kún yín lọ́wọ́ àṣeyì lálákànṣe pé àwa àṣe àṣeyì àádẹ́gbádùn orílẹ̀-èdè wa ẹ ṣé o. ọmọ yorùbá ni mí ọmọ yorùbá níran mi ọmọ yorùbá ni mí ọmọ yorùbá níran mi nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ńlẹ̀ yorùbá báyìí kò ń ṣe nǹkan tó dáa ní orílẹ̀-èdè wa tí ń ṣe DRY àwọn ìjọba nàìjíríà wọ́n ti bà orílẹ̀-èdè DRY jẹ́ kò sóúnjẹ kò síná kò sí títì kò síléèwé gbogbo nǹkan ló wọ́n góńgó ọsibítù ò sí àwọn èèyàn ń kú lọ́sibítù àṣídẹ́ǹtì àwọn ọlọ́pàá wọ́n fipá wọ́n fipá wọ́n fipá mú àwọn èèyàn wọ́n ń dẹ́bi fáláre wọ́n ń gbé àre fẹ́lẹ́bi wọ́n ń ṣe wá bó ṣe wù wọ́n wọ́n ń gùn wá bó ṣe wù wọ́n wọ́n ń fi ọwọ́ ọlá wọ́n fi ń gbá wa lójú wọ́n ń ni wá lára lórí ilẹ̀ wa àwọn ìjọba nàìjíríà tó ń bẹ lóde olómìnira tiwantiwa wọ́n ní wá lára gidi gan ni bẹ́ẹ̀ ni ìyà ń jẹ ọ̀pọ̀pọ̀ ọmọ Yorùbá ilé ìwòsàn kò sí àwọn èèyàn ń kú àwọn ọmọ olè lọ́lẹ̀wé ṣàṣà ọmọ ṣàṣà ni òbí tó lè rán ọmọ lọ sílé ìwé oúnjẹ oúnjẹ mẹ́ta ò pé oúnjẹ mẹ́ta ò sí nílẹ̀ Yorùbá mọ́ ẹ̀mí ò papọ̀ ọ̀sẹ̀ kan wọ́n ti jẹun àwọn èèyàn ń ṣubú nítorí oúnjẹ lórí títì àwọn kò síṣẹ́ àwọn èèyàn ti dá wọn dúró nínú iṣẹ́ wọn ò sí iṣẹ́ àwọn èèyàn kọ̀ wá nílé ni kò sí nǹkan kan tó máa jẹ kò sí gbogbo ẹ̀ nǹkan tó ń lọ yìí ó ti lágbára ju ó ti lágbára ju lórílẹ̀‐èdè ilẹ̀ diy táwọn ìjọba amúnisìn ń ṣe fún wa o wọ́n fọwọ́ lágbára lójú bẹ́ẹ̀ náà ni wọ́n ń kó àwọn agbésùnmọ̀mí wọ́n ń kó wọn wọ orílẹ̀‐èdè wa pé kó wá gbalẹ̀ wa wa kò sí nǹkan tí wọn kì í ṣe o wọ́n ní kí la fẹ́ ṣe wọ́n ní kí aláfẹ́ ṣe pé àwọn lálágbára kò dẹ̀ sí nǹkan tá a lè ṣàkọ́ ọlọ́run gbà wá lọ́wọ́ wọn nǹkan tí mo rí ní ilẹ̀ yorùbá gbà kó ní bọ́ọ̀dà rẹ̀ ọmọ yorùbá ni mí ọmọ yorùbá ni ràn mí ọmọ yorùbá ni mí ọmọ yorùbá ni ràn mí nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ńlẹ̀ yorùbá báyìí kò ń ṣe nǹkan tó dáa ní orílẹ̀-èdè wa ti ń ṣe dry àwọn ìjọba nàìjíríà wọ́n ti bà orílẹ̀-èdè dry jẹ́ kò sóúnjẹ kò síná kò sí títì kò síléèwé gbogbo nǹkan ló wọ́n góńgó ọsibítù ó ṣe àwọn èèyàn ń kú lọ́sibítù àṣídẹ́ǹtì àwọn ọlọ́pàá wọ́n fipá wọ́n fipá wọ́n fipá mú àwọn èèyàn wọ́n ń dẹ́bi fáláre wọ́n ń gbé ààrẹ fẹ́lẹ́bi wọ́n ń ṣe wá bó ṣe wù wọ́n wọ́n ń gùn wá bó ṣe wù wọ́n wọ́n ń fi ọwọ́ ọlá wọ́n fi ń gbá wa lójú wọ́n ń ni wá lára lórí ilẹ̀ wa àwọn ìjọba nàìjíríà tó ń bẹ lóde olómìnira tiwantiwa wọ́n ní wá lára gidi gan ni bẹ́ẹ̀ ni ìyà ń jẹ ọ̀pọ̀pọ̀ ọmọ Yorùbá ilé ìwòsàn kò sí àwọn èèyàn ń kú àwọn ọmọ ò lè lọ léèwé ṣàṣà ọmọ ṣàṣà ni òbí tó lè rán ọmọ lọ sílé ìwé oúnjẹ oúnjẹ mẹ́ta ò pé oúnjẹ mẹ́ta ò sí nílẹ̀ Yorùbá mọ́ ẹ̀mí ò bá pọ̀ ọ̀sẹ̀ kan wọ́n ti jẹun àwọn èèyàn ń ṣubú nítorí oúnjẹ lórí títì àwọn kò síṣẹ́ àwọn èèyàn ti dá wọn dúró nínú iṣẹ́ wọn ò sí iṣẹ́ àwọn èèyàn kọ̀ wá nílé ni kò sí nǹkan kan tó máa jẹ kò sí gbogbo ẹ̀ nǹkan tó ń lọ yìí ó ti lágbára jù ó ti lágbára jù lórílẹ̀‐èdè ilẹ̀ diy táwọn ìjọba amúnisìn ń ṣe fún wa o wọ́n fọwọ́ lágbára lójú bẹ́ẹ̀ náà ni wọ́n ń kó àwọn agbésùnmọ̀mí wọ́n ń kó wọ orílẹ̀‐èdè wa pé kó wá gbalẹ̀ kó wa kò sí nǹkan tí wọn kì í ṣe o wọ́n ní kí la fẹ́ ṣe wọ́n ní kí aláfẹ́ ṣe pọ̀ àwọn lálágbára kò dẹ̀ sí nǹkan tá a lè ṣe àfikọ́ lòún gbà wá lọ́wọ́ wọn o nǹkan tí mo rí ní ìwé ilẹ̀ yorùbá gbà kó ní bọ́ọ̀dà rẹ̀ o. mo kí gbogbo ilé o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gẹ́gẹ́ bí àkókò ibikíbi tí a bá wà káàkiri orí àdàgbáyé yorùbá ni mí yorùbá nìran mi yorùbá ni mí yorùbá nìran mi orúkọ tèmi ni Sunday Ọ̀ṣọ́ láti Ìrùn Àkókó ní ìjọba ìbílẹ̀ òkè àgbè àkókò ní Ondo State ní gbogbo ìgbà tí a bá ti rántí oore ńláǹlà tí Ọlọ́run ṣe nínú ayé àwa ọmọ bíbí orílẹ̀-èdè Yorùbá tí à ń ṣe indigenous people ká máa fi ọpẹ́ fún Ọlọ́run ní òkè ọ̀run nítorí pé Ọlọ́run ni ó gbà wá kúrò lọ́wọ́ àwọn amúnisìn tí ó yọ wá kúrò ní ọwọ́ àwọn Fúlàní nítorí pé èròǹgbà àwọn amúnisìn àti àwọn Fúlàní lórí Eh, lórí àwa ọmọ indigenous people ni pé láti lè gba ilẹ̀ wa àti gbogbo ohun àlùmọ́nì tí ó wà ní orílẹ̀ wa ìdílé ni wọ́n fi pàdé àpòpọ̀ mọ́ eh, ìjọba nàìjíríà pẹ̀lú àwọn ọba àtàwọn ìjòyè àtàwọn elite àtàwọn olóṣèlú láti lè fi ìyà jẹ wá láti lè fi ebi fa wá ìdílé ni wọ́n fi gbé gbogbo Eh, ibodè tí ó wọlé sí orílẹ̀-èdè Yorùbá tì láti lè fi ebi pa wá àti láti lè fi ìyà jẹ wá pé tó bá yá eléyìí tí ìyà bá jẹ wá kù àbí tá a bá kú kù pé àwọn yòókù wọn á sá kúrò ní orílẹ̀-èdè Yorùbá láti lè fún àwọn amúnisìn àti àwọn Fúlàní láàyè láti wá jẹgàba lé gbogbo ohun ilẹ̀ àti ohun àlùmọ́nì tí ó wà ní orí ilẹ̀ tí ọlọ́run jogún fún àwa ọmọ yorùbá ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní gbogbo ìgbà ká tún dúpẹ́ lọ́wọ́ màmá wa chief mrs modúpẹ́ onítìrí opó abíọ́lá tí ọlọ́run lò láti lè gbà wá kúrò lọ́wọ́ àwọn fúlàní àti àwọn olóṣèlú nàìjíríà àti àwọn amúnisìn tí ò jẹ́ kí èròǹgbà wọn tó jẹ́ kí èròǹgbà wọn já sí asán lórí àwọn ọmọ bíbí orílẹ̀-èdè yorùbá ní gbogbo ìgbà tí a bá ti rántí ká máa fi ọpẹ́ fún ọlọ́run ní gbogbo ìgbà ká tó fi ká máa dúpẹ́ lọ́wọ́ màmá wa chief mrs modúpẹ́ onítìrí òpó abíọ́lá tí wọ́n fi ara wọn sílẹ̀ láti lè jẹ́ kí ọlọ́run lò wọ́n fún ìran wọn láti lè jẹ́ kí wọ́n yọ ìran wọn kúrò ní oko ẹrú so gbogbo ìgbà tá a bá ti rántí ẹ jẹ́ ká máa fi ọpẹ́ fún ọlọ́run ní gbogbo ìgbà ẹ ṣeun. Mo kí gbogbo lé o. Ẹ káàárọ̀, Ẹ káàsán, Ẹ káalẹ́. Gẹ́gẹ́ bí àkókò ibikíbi tí a bá wà káàkiri orílẹ̀ èdè àgbáyé. Yorùbá ni mí, Yorùbá nìran mi, Yorùbá ni mí, Yorùbá nìran mi. Orúkọ tèmi ni Sunday Ọ̀ṣọ́ láti ìrùn Àkókó ní ìjọba ìbílẹ̀ Òkè Àgbè ní Ondo State. Ní gbogbo ìgbà tí a bá ti rántí oore ńlá ńlá tí Ọlọ́run ṣe nínú ayé àwa ọmọ bíbí orílẹ̀ èdè Yorùbá, tí à ń ṣe indigenous people ká máa fi ọpẹ́ fún ọlọ́run ní òkè ọ̀run nítorí pé ọlọ́run ni ó gbà wá kúrò lọ́wọ́ àwọn amúnisìn tí ó yọ wá kúrò ní ọwọ́ àwọn fúlàní nítorí pé èròǹgbà àwọn amúnisìn àti àwọn fúlàní lórí eh, lórí àwa ọmọ indigenous people ni pé láti lè gba ilẹ̀ wa àti gbogbo ohun àlùmọ́nì tí ó wà ní orílẹ̀ wa ìdílé ni wọ́n fi pàdé àpòpọ̀ mọ́ ìjọba nàìjíríà pẹ̀lú àwọn ọba àtàwọn ìjòyè àtàwọn elite àtàwọn olóṣèlú láti lè fi ìyà jẹ wá láti lè fi ebi fa wá ìdílé ni wọ́n fi gbé gbogbo ibodè tí ó wọlé sí orílẹ̀-èdè yorùbá tì láti lè fi ebi pa wá àti láti lè fi ìyà jẹ wá pé tó bá yá eléyìí tí ìyà bá jẹ wá kù àbí tá a bá kú kù pé àwọn yòókù wọn á sá kúrò ní orílẹ̀-èdè Yorùbá láti lè fún àwọn amúnisìn àti àwọn Fúlàní láàyè láti wá jẹgàba lé gbogbo ohun ilẹ̀ àti ohun àlùmọ́nì tí ó wà ní orí ilẹ̀ tí Ọlọ́run jogún fún àwa ọmọ Yorùbá ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà ká tún dúpẹ́ lọ́wọ́ màmá wa chief mrs modúpẹ́ onítìrí opó abíọ́lá tí ọlọ́run lò láti lè gbà wá kúrò lọ́wọ́ àwọn fúlàní àti àwọn olóṣèlú nàìjíríà àti àwọn amúnisìn tí ò jẹ́ kí èròǹgbà wọn tó jẹ́ kí èròǹgbà wọn já sí asán lórí àwa ọmọ bíbí orílẹ̀-èdè yorùbá ní gbogbo ìgbà tí a bá ti rántí ká máa fi ọpẹ́ fún ọlọ́run ní gbogbo ìgbà ká tó fi ká máa dúpẹ́ lọ́wọ́ màmá wa chief mrs modúpẹ́ onítìrí òpó abíọ́lá tí wọ́n fi ara wọn sílẹ̀ láti lè jẹ́ kí ọlọ́run lò wọ́n fún ìran wọn láti lè jẹ́ kí wọ́n yọ ìran wọn kúrò ní oko ẹrú so gbogbo ìgbà tá a bá ti rántí ẹ jẹ́ ká máa fi ọpẹ́ fún ọlọ́run ní gbogbo ìgbà ẹ ṣeun. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ibi tó ràn wá lọ́wọ́ dé látẹ̀yìn wá a sì yin ọlọ́run lógo wípé kò dá àwọn akọni wa dá kò dá àwọn olórí wa dá kò dá ìyá wa mua kò dáadáa àti gbogbo àwọn asọmọgbé wọn. ẹ lórí ní tó ń ṣẹlẹ̀ lórí orílẹ̀-èdè wa lórí orílẹ̀-èdè yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú èrúwà àwọn ìjọba ṣèyí mákindé wọ́n fẹ́ gba ilẹ̀ wa tá à ń pè ní settlement ilẹ̀ àgbókúdáko tí àwọn bàbá awólọ́wọ̀ tí wọ́n ti fọwọ́ sí. Si fún ọdún púpọ̀ sẹ́yìn wọ́n náà wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa wọ́n fẹ́ kó àwọn Chinese wá bẹ̀ láti wá gbé iṣẹ́ kalẹ̀ níbẹ̀ wọ́n níṣẹ́ wọ́n fẹ́ gbé kalẹ̀ kí gbogbo àwọn tá à ń dáko bíi two thousand èèyàn ká fa kéètì ibẹ̀ ṣùgbọ́n eh, a gbọ́dọ̀ fi tó bí ṣe ń lọ létí nínú Yorùbá nation wa yìí pé kẹ́ ẹ gbọ́ sétí kẹ́ ẹ sì bá wa gbé ìgbésẹ̀ lórí ẹ̀ Ọlọ́run ó ràn lọ́wọ́ bí ẹ bá fẹ́ mọ̀ sí i orúkọ tèmi ni Amos Olúlérè láti ìlú Èrúwà Ìbàràpá East Local Government kẹ ẹ jẹ́ kó kẹ ẹ pè mí màá tún sọ sí ẹ ṣé o Ọlọ́run á tì yín lẹ́yìn o ẹ ò ní ṣe àṣetì o gbogbo wa Ọlọ́run á bá wa ṣe láṣeyanjú láàbọ̀ sí ìjọba wa ní gbẹdẹmukẹ àti nírọ̀rùn gbogbo àfààtò tí wọ́n ń fà ya mà pé wọ́n ó jìyà ọ̀ṣọ́gbọ́n tí wọ́n fi lè ṣe é so jésù ọ̀ràn ìjọba wa lọ́wọ́ o àtàdélé wa àtàwọn àsọ̀wọ́nbi wọn àti gbogbo àwọn tí ń bá wọn ṣiṣẹ́ papọ̀ àti ìyá wa mua yóò yà wá lẹ́nu sí rere yóò múnú wa dùn yóò mà yóò wa kún àmín lórúkọ jésù thank you. ìkàlẹ̀ gbogbo ilé ọmọ yorùbá ni mí ọmọ yorùbá ni ìran mi ọmọ yorùbá ni bàbá mi àti ìyá mi ohun tó ń lọ lórílẹ̀‐èdè DRY nísìnyí tí àwọn ìjọba amúnisìn àti àwọn òṣèlú àti gbogbo àwọn tó ń pàdé pọ̀ lòdì sí ìjọba wa. Wọ́n ń febi pa gbogbo ènìyàn nísìnyí. Oúnjẹ ò ṣe rà mọ́, mọ́tò ò ṣe wọ̀ mọ́. Ẹsẹ̀ ló wà kó káwọn èèyàn máa fi rìn lọ síbi iṣẹ́ nítorí pé owó mọ́tò ti wá gan ó ti, ó ti, ó ti kọjá bẹ́ẹ̀ àti owó epo eight hundred naira, one thousand lóríṣiríṣi bẹ́ẹ̀. Wọ́n ń fi ìyà, pàápàá jùlọ ebi ni wọ́n fi ń jagun nísinsìnyí. Wọ́n ń kó oúnjẹ kúrò nílé. Àá, kí Ọlọ́run kó má fi ebi pa wá. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé Ọlọ́run ti bá wa ṣe láìpẹ́ láì jìnnà. A máa bọ́ kúrò níbẹ̀. Ẹ̀, ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ń sìn kò dára rárá, rárá, rárá. gbogbo ibi àwọn ọmọ lọ sí Àwọn ọmọ kéékèèké ní primary school wọn ò lè, lọ sí mọ́ torí pé kò sí láti sọ fún àwọn ilé-ìwé, àwọn tí mò ń, tí mò ń, ẹ́, fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Kí ló dé tó lọ school? Wọ́n á ní kò sí owó náà ni. Kí ló dé tí ìwọ ò lọ sí school? Kò sí owó náà ni. A rí àwọn ọmọ kéékèèké tí wọ́n máa máa ṣeré káàkiri ojú títì tí wọ́n lọ sí ilé mọ́. Ohun tó burú jáì ni. Wọ́n fẹ́ fi orílẹ̀-èdè sọ, nǹkan mi, sọ di nǹkan mi. Ọlọ́run ti gbà wá, ó sì máa gbà wá tán. Ẹ ṣé o. Ẹ káalẹ́ nú ilé yìí o. Orúkọ tèmi ni Mutiu Tajudeen ọjọ́ ọmọ ìpínlẹ̀ ọ̀sùn ní ìwò bet mo ń gbé Ogun State ní Sàgàm ẹ jọ ń tọrọ ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́rọ̀ tiwa báyìí kò sí owó kò sí oúnjẹ wàhálà wa gorí wàhálà tẹ́bá tó wá débi gbogbo àwọn kọ́ńpì tó jẹ́ China àwọn Chinese yẹn tẹ́bá bá ṣe ń lo àwọn èèyàn wa bẹ́ẹ̀ ni ń lo ẹrú kò yàtọ̀ síbi kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ síyàn lọ́wọ́ kọ́fẹ́ ránjẹ báyìí wọn ò lè jẹ́ kó bọ́ta ránjẹ wọ́n máa yọjú ní ọgbà géètì báyìí wọ́n máa náwó fira nǹkan ni tí ò dé kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ dákun torí ọlọ́run ẹ ṣàánú wa o nǹkan ò ní o ògbówó owó ògbówó lérí yàrá kan ṣe rúùmù kan four thousand naira ní gbélé ní Sàgám gbogbo nǹkan kan sáà yìí ni kankan